sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú orúkọ tó wà áhánàá orúkọ tó yẹpẹrẹ ní níwájú ọlọ́run. torí pé ní la malika illallah kò sọ́ba kan tẹ́kọ̀ náà ló tó jọba àwọn ọba àyàfọ́ náà bá ọba àlekè ọ̀la. ẹ̀wárí báàbò tí a máa kà lé nìí náà ní báàbò ihtirami asma'illahi ta'ala. báàbò tó ní ṣe pẹ̀lú wípé orúkọ ọlọ́run a máa ń bọ̀wọ̀ rẹ̀ ni a máa ń pọ́n orúkọ ọlọ́run lé. وتغيير الاسم من أجل ذلك kọ́lá lè torí ẹ̀ tó yí okò míì padà nítorí pa lè fẹ́ pọ́n orúkọ náà balẹ̀ àwọn torí yí orúkọ míì padà. àkọ́kọ́ náà asma'ullahi ta'ala àwọn orúkọ ọlọ́run alẹ́ ti sáma bí ànáfsà èyí tó sọra rẹ̀ àìsàn ọlọ́run lórúkọ bá a ṣe máa ń sọra wa lórúkọ ọlọ́run ló sọra rẹ̀ lọ́kọ ìmọ̀ ló wá nínú alukur'ani ni. أو على لسان نبيه صلى الله عليه وآله وسلم àbójì ṣe rẹ̀ náà ló gbé jáde ẹ̀pẹ́ tó jíṣẹ́ bá sọ lọ́hùn òun gẹ́gẹ́ kọ́ ló sọ ọlọ́run náà ló sọra rẹ̀ òjíṣẹ́ tó sọ ni tọ́rọ́ náà ni wà máa yẹn ń tikọ̀ anil hawa in huwa illa wahyu yuha ànábì yẹn sọ̀rọ̀ ọ̀fẹ́ nu ntọ́nà ń bá fẹ́ kó sọ ní ó sọ sọ àwọn orúkọ náà yìí tọ́nà ń sọra rẹ̀ tó jíṣẹ́ rẹ̀ náà tó sọ tọ́nà ń pa láti pé kò sọ bẹ́ẹ̀. ayé orúkọ fọlọ́ ayé orúkọ fún pé ẹjẹ́ a máa pè báyìí. bákan náà àwọn orúkọ ọlọ́run ọba mushtaqat watatadọ́mọ̀nù sifat ó kọ́ tá a fà jáde ni tó sì ní àwọn ìròyìn tó kó sínú. tí a wá ní ọlọ́run subhanahu wa ta'ala al-Ghaffar ọba aláforíjì ni orúkọ rẹ̀ ló wọ́n ló ti máa mọ ìròyìn tó kó sínú wa ìròyìn wo ló kó sínú jàmá ìròyìn àforíjì. tábìlì ọlọ́run ọba al ọba aláàánú ni ìròyìn wo ló kó sínú àánú bákan náà ni arahman bákan náà ni alwahab ọlọ́run ọba ọkọ rẹ̀ ní alwahab ọlọ́rẹ̀ ìtumọ̀ pé ó kóró yin ọ̀rẹ́ sínú. tọ́wọ́ bá sọ èèyàn tó bá ṣe kọ́ńgẹ́ orúkọ yìí tá a pẹ́ lórúkọ kẹ́ńgbà tá a bí àwọn kan sọ ní orúkọ yìí lè wọ́n ṣe kí ni olùmọ̀ràn àìmọ̀mọ́ alẹ́ sọ́sọ́ pé alẹ́ alẹ́ alẹ́ alimu kí ìtumọ̀ alimu olùmọ̀ láyé ọ̀dọ̀ ti fi sọ́dọ̀ ìkéwú ó sì lè mọ̀mọ́ kéwú tí eku ó lè mọ̀ tajà ṣùgbọ́n pẹ̀lú làwọn ẹlẹ́gìn ni làwọn pè é tọ́lọ́run yàtọ̀ sílé níta bá ti pe ọlọ́run ìròyìn nǹkan yín wà lára rẹ̀ ni. alkhaliku ọba adẹ́dàá. Al-Fatah ọba tí wọ́n ń ṣí náà fẹ́dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orúkọ rẹ̀. Ẹ̀wárí gbogbo orúkọ ọlọ́run pátá orúkọ tó dáa ni tó dáa tó jẹ́ pé ní kò sí tó dáa tó ọlọ́run ọba Subhanahu wa ta'ala ti ara rẹ̀. Walillahi al-asma'ul husna fad'uhu biha orúkọ ọlọ́run ọba ló dáa jù ẹ máa fi pè الله لا إله إلا هو lahul الأسماء husna ọlọ́run ọba ọba àlekèọlá nìkan là á máa jọ́sìn fún kò sóòlì jọ́sìn fún mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ lahul asmaul husna òun náà ló ní orúkọ tó dáa jù àwọn kèfèrí ńgbà tí anábìpẹ̀lẹ́ ẹ̀sìn lọ́hùn ẹ̀sìn Allah ọba tó dá yín ìgbà mi àná ló kẹ́sẹ́ rahman ọba tó ṣe kíni tó da ẹ ṣe ṣàánú yín nǹkan mélòó lànà yóò tó tó yín jẹun nǹkan ẹyọ kan náà ni. máa kẹfẹ́ yìí wá rò pé ní ara àná ọsọ fún wa pé ká ṣe Allah òní ọdún náà ká lọ pé ká ṣe Ar-Rahman ọsùn lọ́nà ọba kan náà lọ ní àyíkó wa náà lọ́nà ọba tó pọ̀ láyà bá sọ̀kalẹ̀ pé kó lè dé wò lọ́ha awédè wò Rahman sọ fún wa pé ní Allahu lẹ pè ní o àbí arahman ayyama tad'u èyíkéyìí tẹ bá pè mbẹ torí pé lẹ́nu ní gbogbo kọ yìí fàlà olè hasùmá olè husna òun kọ tó dáa jù òun ló ní orúkọ tó dáa jù ọlọ́ba sanu àtàlà òun ló ní àwọn orúkọ náà táwọn sọ ìta náà ló dáa jù àwọn ẹ̀dá náà àmọ́ ìṣojú kò ká sórúkọ náà táwọn àfi amúlù ti sì ti wá. ìyẹn lànàbà àwọn sọ̀sọ́lá nínú hadith kan ní ahabul asma'i ila Allah abdullahi wa abdulrahman. ó kọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó ní abdullah àti abdulrahman. àtàwọn orúkọ ọlọ́wọ́ bá mi náà àwọn kan tó dáa jùlọ. ó kọ́ náà bá pọ̀ débi pé kò níye bàdúhà màálùmù lánàá wọ́n bá àdúrà gẹ́rù màánú mi. àkẹ́wò àtàmọ̀ àkẹ́wò àtàmọ̀ ibi tó pọ̀ dé. torí bí adébí ẹ̀kọ́ yá nínú hadith kan tó wà nù sọ́yìn Muslim hadith nù sàrùt. nínú hadith yìí àdúrà kan wà mẹ́ tó lágbára tí anábìrin ká máa ṣe tábà wà nù bànújẹ́ kí ládùúrà náà. اللهم إني أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حسن وذاب أمي وغزل tí anabi muhammed sallá tó ṣe ládùúgbà pé ọlọ́run ọba ní alùkàbí kólésìmì wúwàlà mo bẹ́ẹ̀ pẹ̀lú àwọn orúkọ tó jẹ́ orúkọ rẹ ni nínú àǹfààní tó wà fẹ́ ká morúkọ ọlọ́run bá ní a lè máa fi ṣe àkàsọ̀ síwájú ọlọ́run ọlọ́run yìí porúkọ ọ̀hún ló dáa jù ọmọ ìlú wa ń pẹ́ lẹ́yìn tí ìyókù àlùjẹ nínú mọ̀ sàkáàkiri ọkọ̀ yà ìlú ni ó mọ̀ wí káàkiri fàdánàbílà ni ó máa fà orúkọ ọlọ́dọ̀ kí yá Allah yá tẹ̀sí ibi akọ ha rí akudus ni ó gbé yẹn sẹ́gbẹ́ kan. àwọn ẹni tó kó wa níwájú ọlọ́dún máa wá káàkiri. àdébà Muhammad sallam tọ́lọ̀ rẹ̀ sọ àwọn ẹni ń fa orúkọ ọlọ́run sàkàsọ síwájú ọlọ́run yìí. Allahumma inni as'aluka bi kulli ismi walak. ọlọ́run ọba mo bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ pé orúkọ rẹ ni sàmẹ́yì tàbí ìyìnà sàk yìí tó sọ́ra rẹ̀ ẹ̀mọ̀ o ànábìkẹ́ fi rẹ̀ pé ọlọ́run ni wọ́n sọ́ra rẹ̀ ní orúkọ àtúnyẹ já kí ọlọ́run kò sí náà lébi kí tán alágbára náà alágbádá kìíní kan àwọn orúkọ àwọn yìí tó yẹ pé wọn lè fi kìyàn gán kó gbà yóò fi kí ọlọ́run ọba ọlọ́run ọba ló sọ́ra rẹ̀ ló kọ̀ tó fẹ́ àwọn àǹsánta òfin kìtàbí àbọ̀ sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ àwọn àlámta wò áhàdà min kálíkìkì àbọ̀ tiẹ̀ fi mọ́ àwọn tó fẹ́ fi mọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn ìsàfàrta bíi fi ilmi al-ghaybi indaka àbí tó yẹ pé inú mọ̀ kọ̀kọ̀ rẹ̀ ló wà kí wọ́n nìkan lọ́ọ́ mọ̀ ò mọ̀ ilé fi yé pé àtàwọn èyí tó lọ ti ṣe wa ká mọ̀ èyí tó fẹ́ ká mọ̀ nù àìmọ̀ èyí tá a ṣe kíni bá a mọ̀. yẹlẹ ní pẹ̀lú pé òun mọ̀ gbogbo orúkọ lọ èyí tó lọ ti ṣe wa gan ọ̀mọ́ tán ká tó a sọ pé èyí tí yẹ pé àdébí yẹ pé yà pé ní ìsàkásàrà ọ̀gbà òbí yìí tààlà fẹ́ẹ́ ni mẹ́fẹ́ yìí. ìdẹ́gbọ́n lọ́ọ̀ nìkan ló dà mọ́. ninety nine kan wà mbẹ anaba muhammad asala kọjá kọjá pé ní inna lillahi tis'ata wa tis'ina isman lọ́la wọn ninety nine kan ìyẹn pé lórúkọ lọ́wọ́ ninety nine kan man ahsaha ètò bá mọ̀ dakhala al-jannah yóò wà jẹ́ náà àwọn afáàjẹ́ pé akékeré ṣe mímọ̀ lásán ẹ lọ ọmọ kéèké mi tó fi máa fi gradation kan ló kọ lórí mọ̀dá yẹn àwọn èyí ti mọ̀ mímọ̀ àkọ́kọ́ náà méjì náà yẹ kó láti kọ́kọ́ dà wọ́n pé àwọn rè tọrin lẹ̀ lókè kó ṣe gbogbo èyí tí gbogbo aṣọ orí ń tà pé ninety nine names of Allah òun lè rí wá fún tí àròṣí àsọ̀bùrù tó parí ẹ̀ ìyẹn kọ̀ wù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lè rí wá fún ṣùgbọ́n a tó rí nǹkan bíi twenty something ẹ̀ máa fà lè fi rinlẹ̀ pé kò lẹ́rìí. àwọn tó lẹ́rìí gba orúkọ ọlọ́run bá rè tó pé ní eighty nine tẹ́yẹ̀ mọ́ tó wá sọ kò ń ṣe sísọ sórí tó sọ tó fi ṣiṣẹ́ ṣe. àlùkà fáàrù gbà tí ó bá wá foríjì kò wá lọ́dọ̀ ẹlòmíì jù sáré lọ ọ̀dọ̀ ọlọ́run. àmọ̀ràn sáà tó gbàgbọ́ ọlọ́run bá lọ́ba alárìsìkì ìgbà tí ó wà alárìsìkì kwan odelo wiju odolo mano an wahaf in wore kwan odelo wiju odolo mano en tano son uwaso boboi wo urukoi osi duoti osi yeteku anabi ni irwe ni be dakala ni chanda nyo ani chanda arati sore nene kwe ifisata soa jolong Nabi ti fi ṣe àkàsọ nínú hadith takàsíwájú yìí hadith míì náà wà nínú àdúrà Ànábì tánàbí ṣe àyùtò ti sọ pé ní ya hayyu ya qayyum bi rahmatika astaghif astaghif ìrọ̀lọ́ ọba alhayyu ọba àsẹ̀mí alqayyum ọba alágbára tó dá dúró tí gbogbo ẹ̀dá ronú kàn bi rahmatika fàdíẹ pẹ̀lú pé mò ń wá àánú ẹ̀ àdébà musa sọlá kò fi o ọlọ́run kò fi ṣe àgàmọ̀ síwájú rẹ̀ àwọn orúkọ ọlọ́run táwa sọ yìí nínú wọ wa ni pé a gbọ́dọ̀ máa pọ́n wọn lé a gbọ́dọ̀ pọ́n orúkọ ọlọ́run ọba lé bó láti pọ́n lé àní ṣe tí ó tako sheikh muhammad bin abdul wahab nínú tí àwọn tó ń tiriti yìí wọn wá mú ẹ̀rí kan wá lórí ìtọ́sọ yìí ẹni á ní àbí ìṣúra yìí ọlọ́rọ̀ yìí wá látọ̀rọ̀ àbú ìṣúra yìí àbú yìí kan nínú sàhábà ni. أنه يكن أبا الحكم أبا الحكم orúkọ tí wọ́n ń pè é kúníyà tí wọ́n fún ó ní Abdul Hakam kí ló ń pè kúníyà kí ló ń pè lákọ̀bù lákọ̀bù la lè pè bóyá ìnagijẹ àbí àyọ̀ ọ̀dà ìdúpẹ́ kúníyà ní tí àbúbá ṣíwájú rẹ̀ àbí umu lágbájá àbú lágbájá àbí umu lágbájá tí ẹ lè máa jẹ́ kó tiẹ̀ tó bímọ gan ọbẹ̀ gẹ́gẹ́ máa ń jẹ àrí àwọn ẹni ìṣíwájú tó bá ti sọ kan tó fi làkọ́bù sí sí àbí wọ́n fi kún níyà wọ́n fi tì sí. ìkan nínú àwọn sàábọ̀ ọmọ kékeré ni alárẹ́bí ọmọ ń bọ̀ ṣeré nígbà wọn ó lẹ́yìn ẹ̀ka yẹn wá lọ àdébí wa máa fi sàkè yá abá ọmẹ́rì abá ọmẹ́rì náà ń pè máa fàálà nùkẹ́yìrì ẹ̀yẹ rẹ̀ ní nùkẹ́yìrì abá ọmẹ́rì nùkẹ́yìrì rẹ̀ kọ́ kí ló ṣe yá abá ọmẹ́rì máa fàálà nùkẹ́yìrì. ìlànà àwọn ilé ìṣíwájú wa ní pé àbúlágbájá ọmọ làgbájá. arákùnrin yìí kúníyà tiẹ̀ ní abdulhakam fàkọ́lá láwùn nàbí ọ̀sọ́lá ànábì wa sọ fún pé ní iná lọ́ha wà alḥakam ọlọ́ọ̀ba ní alḥakam ọba adájọ́ ọlọ́ọ̀ba ní ọba adájọ́ ọ̀dọ́ rẹ̀ láàmú kẹjọ́ lọ ọlọ́ni ọ̀yẹ́ ní ikhtalaftum fihi min wa ma ikhtalaftum fihi min shay gbogbo ohun tẹ́ bá ní ìyapa inú sí tẹ́ ń fa báyìí ní àbí báyìí kọ́ fa hukmuhu ila Allah nínú ilé ìdá padà sí ọ̀dọ̀ ọlọ́run ibi tẹ́ tẹ́rọ náà bá rẹ̀ gbogbo tẹ́ bá rí ní ẹnu òkò lé lórí ìdájọ́ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lẹ́sìn. bákan náà sọ báyìí tẹ́bá ní apá ẹni lórí nǹkan ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀dá padà sọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ ọlọ́run bá ní alihakam ọba adájọ́ náà pé ọkùnrin náà ní àbúlé hakam àbúlé hakam wọ́n gbajúmọ̀ láàrin àwọn èèyàn àdébí ọ̀sán pé iná lọ́wọ́ huwa alihakam ọlọ́run ọba àlejò ọlá ní alihakam. kẹjọ lọ tába fẹ́ kí nǹkan tó dín kaba ṣẹlẹ̀ ọ̀dọ́ ta lákẹjọ lọ jẹ́ wẹ̀ ọ̀dọ́ lọ tába fẹ́ wo kẹjọ lọ ọ̀dọ́ lọ ìtumọ̀ rẹ̀ ni pé a padà sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ jíṣẹ́ rẹ̀ wọ́n tába kó lọ sí làákàyàwó ọmọ ènìyàn yóò tó dàrú sí i lórí pé kálukú ló ní làákàyè tiẹ̀ ẹlòmíràn kó làákàyè jọ inú lódùgbà wà lámọ́ alámọ́fín sọ ètò ń bá bàrà ń ọlẹ́ dé gánà kan ní rọ́bìṣì lófin ti yìí ó yàtọ̀ sí kíni òfin tiwa. wọlé pé ibi tọ́lọ́ lẹ kó dé tètè bá dá ń bí bọ́bá dé China ilẹ̀ lẹ́dẹ̀kẹ́ iná náà dà torí pọ́rọ̀ lọ́kẹ́rẹ́ ni. pé ìròrí táwọn èèyàn tó àkàbọ̀ wá kójọ tó àkàbọ̀ wá àtórí tẹ́bí iṣẹ́ ti àmọ̀ bàbára wọn àwọn amòfin nu àwọn aṣèkéré kanu kò sí sáà ní pè wọ́n ọ̀dọ̀ ọlọ́run là á máa ń kẹjọ sọ pé ní inna Allaha ọlọ́run ọba lọ́ba adájọ́ wa ilayhil hukm ọ̀dọ̀ ẹ̀sìn láwọn ṣe kí lọ táwa fẹ́ kọ́rọ̀ kí ó àwọn ìṣòro yìí náà bẹ̀rẹ̀ mi. ó wá tó sọ bá lẹ́yìn pé ní iná kọ́ mi àwọn èèyàn mi là tọ́lá fún fi ṣe yìí. tí àìgbọ́ra ẹni yé bá ṣẹlẹ̀ láàrin wọn. ó ń fa ẹbí létí ni ìdí tó fi pé bẹ́ẹ̀. tí àìgbọ́ra ẹni yé bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn mi. àtàwọn àtàwọn ni wọ́n wá bá mi pé lágbájá báwa yanjú ẹ wà á kámú tó bẹ́ẹ̀ yìnyín hàn. ní ìbádájọ́ láàrin ọkọ̀ kò yẹ kí wọ́n náà ṣe báyìí bó ṣe kọ́ ṣe rè é kó ṣe báyìí. títí wàá máa ń ṣe owó máa ń dùn máa ń yẹn rẹ̀ pé ọkùnrin kìí figbá kan bọ̀ kan nínú ìdájọ́ déédéé ni máa ń dá látara ilé tí wọ́n ń ṣe yìí. lọ́jọ́ káyẹ̀ fẹ́ràn rẹ̀ ó ní fàrọ́dì àkólà fàrí kẹ́yì àwọn pààtì méjèèjì náà bá ṣe ra wọn gbọ́n náà bá padà yọnu bá ah! ó dà ń tẹ́ ọkùnrin yìí sì iná ní sí ni iná lòdòdó fàkọ́lá mà á sànà áza wọ́n ti torí ẹ̀rọ kí abalẹ̀ hakam á ah, ọkùnrin yìí dájọ́ dájọ́ ni adájọ́ ni ẹ̀sùn pé nínú ọkọ̀ ọlọ́run ni alẹ́ hakam ẹ̀rí tó gbájọ́ lọ́dọ̀ àní alẹ́ hakim tani abdul ó wà ń bẹ̀ ní alẹ́ hakam. aláwọ̀ kẹ́ mọ́ àṣàna àbá ó sì dá bọ́ sí ń dájọ́ yẹ kí wọ́n ti ń dájọ́ dáadáa láàrin wọn yìí ó dá o fàmọ́láka mi mílẹ̀ ìwádà di sọ wá lọ́mọkùnrin mi sọ lọ́mọ mi fàkóòtù bẹ́ẹ̀ ni mo lọ́mọ inú ọmọ mi tí mo bí ni ṣùrẹ́yì wà nínú ẹni mùsùlùmí wà nínú ẹni abdullahi wà ọmọ mi ló kalẹ̀ jẹ́mẹ́ ọmọ mẹ́ta fàkọ́ọ̀lù anábìíní fáwọn àkìbárù fún mi èwo ló dàgbà jù nù wọn ọkùnrin ó ní mo bá sọ fún àyẹ̀fẹ́ ṣùrẹ́ ìṣò ni àlebà pé fa anta abu ṣùrẹ́ yìí ẹgbẹ́ nu hadithi ní abu ṣùrẹ́ yìí nàbí bánàbí ṣe yí pé wọ́n gbọ́dọ̀ ẹni abúlé hakamu mọ́ ọlọ́run ní jẹ́ àlẹ́ hakamu bánàbí ṣe yí kú níyà rẹ̀ sí abúké abu ṣùrẹ́ yìí. Ọlọ́ọ̀ba lé a lè tó bí èyí kọ̀ mí ìpadà táyẹ̀ bá lò orúkọ náà mú lẹ́tì. tó àlè hákàmù ọlọ́ọ̀bá ní jẹ́ bẹ́ẹ̀. bánẹ́bí ṣe yí orúkọ rẹ̀ pé kó ní àtọ́mọ jẹ́ kí abu ṣùrẹ́yì ọkọ ọmọ rẹ̀ ní jẹ́ ṣùrẹ́yì lọ́ọ́ máa jẹ́ àdìsí wa nù abu dawud. eléyìí ó fi yọ ẹgbẹ́ ní àmọ́ forúkọ lọ́wọ́ balẹ̀. táyé bá lọ sọ́nà tí ó da á chẹ́ǹjì ẹ̀ kàyín ọba mú. hadith yìí oríṣiríṣi ẹ̀kọ́ ló kọ́ wa. ara rẹ̀ ní tàlímù lìjà àlè. àníbi kọ́ aláìmọ̀ ọkùnrin yóò mọ̀ pé àbúlé hákàmù tó ń pè wọ́n gbẹ́kọ́ ló sọ ara rẹ̀ ayẹ̀ náà sọ. kò mọ̀ pé kò dáa anabi sì yí padà àmà yírú ẹ̀ padà nùgànú torí kí alihakamu ọkọ̀ lọ́wọ́ àti wọn á pè wọ́n bẹ́ẹ̀ fam anabi bá yí sí abúkíní abúṣúra yìí èyí tó jẹ́ akabaru èyí tó dàgbà nínú àwọn. sáré mi sọ fárákùnrin tó níyà tó ń jẹ́ àbú àmìlẹ̀ hákàm ànábi wa yìí pé wọ́n jẹ́ àbú ṣùgbọ́n yìí. torí lómi wọn gbẹ ìgbà tó bá gbà yìí lọ ìwọlé afẹ́ká máa ṣe é sìn. ìjọ tó lọ wá pé nítorí fẹ́ ní kéèyàn ṣe ó wà nílẹ̀ tí ti ṣe kan tí ò da tó bá ti sọ yìí tí ò dáhùn fún ní ìtò da. bákan náà

lọ́wọ́ àgbè yín yín lè pé á yín lè pé inú ròyìn ọlọ́run gbé fún. àlẹ́bí ọ̀run ẹjọ́ tó ń da ọ̀dà máa lè yín lọ láàrin yẹn lọ́sàbò sí ṣùgbọ́n kó ní àtàǹgbẹ́ yìí eléyìí ò dáa. bákan nínú ẹ̀kọ́ ta tó lè kọ́ àdìsí الحديث دليل على أن الكنية تكون بأكبر الأولاد bẹ́tẹ̀ wá fẹ́ máa jẹ́ àbú lágbájá bàbá lágbájá ètò lágbájá ìyá lágbájá ó kàwọn ẹsẹ lẹkọọ kan pé ọmọ ẹtẹyìn gbà mí ọmọ fi ń gbẹyàn ẹ fi gbàtọ lè béèrè àwọn ọmọ rẹ àti pé náà ọkọ tó dáa jùlọ ọkùnrin yìí ti sọ ó ti sọ Abdullahi ọkọ tó dáa jùlọ nù kòyè wọn jẹ Abu Abdullahi ó ti sọ Muhammad kálíbi àgbà àhìmí mi káyipá fámìlà yìí lè àwọn kọ mi kó máa jóló kọ ìtàlẹ́bí béèrè pé ní tálàgbà wọn ní ṣùrẹ́ ìfún ni láti ní ọmọ jẹ́ àbò ṣùrẹ́ yìí yẹn ni akọbárò àwùdáàdì yẹn ni arákùnrin fi gbajúmọ̀ láwùjọ kí àbò ṣùrẹ́ yìí ló jẹ́ pé ní ibi tó bá ti fẹ́ dá akọ rẹ̀ gbogbo àdìsí wa àbókínà máa pé àbò ṣùrẹ́ yìí. lẹ́yìn náà eléyìí ò ní jẹ́ ìyàlẹ́nu lóòjọ́ tó bá pa kú ní ẹ̀ẹ́dẹ̀kadà bá kú ní atẹ́ńjẹ́ yìí dá o bá ti lè pa kó ní àárẹ̀ náà la lè pa orúkọ èèyàn tí ò bá dáa rẹ̀ tí ẹ bá ń di orúkọ ẹni kan ẹ̀yẹ tẹ́ sọ nínú kódà pẹ́ẹ́rán kódà aláàfáà wá tókò bá dáa kò sí bá aláàfáà ti pọ̀ tó lóòjọ́ tó sọ àwọn ènìyàn pàkíyèsí yìí sí àbí kan náà lọ́nà kò yẹ kẹta nìkan bá dé èsì kò lè ṣe ń jẹ mọ́ mo ti fi wá gbàgbọ́ sàtífíkẹ́tì mi ó ti ṣe kíní bẹ́ẹ̀ ẹ lè rí yìí èmi kóòtù náà lánàá anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti yàn orúkọ lásìkò rẹ̀ láwọn orúkọ tí ó dá ó ti yàn orúkọ ẹlòmí ó béèrè pé láti wá ṣèkú mọ̀ mí láti wá pẹ́rẹ́ mí kò ní ìdí gbogbo yóò ṣùgbọ́n tá a rí ni pé a bá lè jíǹde orúkọ tí tí ò bá mu ẹ̀kọ́ ni látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí náà ẹ̀kọ́ tí a tún rí kọ́ ó rẹ̀ ní pé ní anáwó yàmbá gili áhì wà ìrìṣàd àná ha ìdá àgbàlá kò bá bà mọ̀ hárámà ayùbá yẹn ní nẹ́ẹ̀sì ní bàbá. yóò ta sọ́jú ẹ̀ ní pé ó dáa fún àwọn oníwàásí tó bá ń sọ ọ̀nà tí ó da táwọn èèyàn rìn tó ọ̀sìn mọ̀ọ́nà tó dáa ṣàlàyé tó dáa fún ọ ọ̀la òjò táyà máa lọ́wọ́ iṣẹ́ tó bá fẹ́ tajà ká tó ta ẹja lọ wò ó tá a fẹ́ tẹ̀lé àjò bí ilé ọdún tẹ́ ń bọ̀ yìí ṣé kí n lọ ní àná títí àbàdà bá ẹni wọ́n á lè dákun ọlọ́run ò dá ní o ṣé kí àbádá àti tiẹ̀ pé ọlọ́run ò dá ọmọ wálé kó o fẹ́ kọ́ wá tẹ̀lé ṣùgbọ́n tó sọ nǹkan lọ́sẹ̀ kọ́ wá wálé ṣùgbọ́n tí a sọ sọ ah lákọ̀ọ́kọ́ mi àjàdí tọ́nù bá yá dá yá ti délé o ọ̀dà òde òdá tọ́kọ̀ wà á rí bẹ̀ nítorí ọgbà lérò kọ ẹlọ́dún òdá abẹ́tú bẹ́ẹ̀ fẹ́yàwó má fi ọmọ tọ́bánikẹ́ má fẹ́ yẹn tá a gbọ́ yẹ pé kò ní wá kò lẹ́sìn ìwà kọ́ làwọn lọ wò ẹ ní orí wọn ṣe ké kó bá ara wọn. àwọn aláwùjọ bá gbé máa ṣe ok ṣe ẹ bẹ́ẹ̀ múbi kẹ́kẹ́ máa ṣe náà tó bá di ìgbà rẹ̀ tó bá di mẹ́wàá gbẹ̀ yẹn lọ sí àlè ìtìkáàfù sọ́rí fún ọgbà yìí tí ò dáwọ́ ṣe kí ni ọ̀fun ni tún dànù. àrò ọ̀nà báyìí àwọn ọmọ ìṣe wà sí fáwọn yẹn. alẹ́ àfa tó ní wà sí àwọn àfa dé ẹ̀wọ̀n ẹ̀gbọ́n ó fẹ́ páàkì àwọn tó ń woṣẹ́. nígbà tí ìsìlámù dé àwọn yẹn ti máa ń woṣẹ́ ni àní ń gbẹ́ ìsìlámù tí kaba ṣẹlẹ̀ àwọn ìbò láti sábàtì kò dáǹsì tí ẹ̀ tó ti bá padà sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ̀ tó ti ń bọ̀ ìdáhùn àfa kan lórí ọ̀rọ̀ wíwo sẹ́nu sọ̀rọ̀ àbá ní kẹ́kọ̀ọ́ àbá ní kẹ̀kẹ́ àmọ́ ló dáa ká fi gbà wọ́n lẹ̀ ká má padà sí ibi tó ti ń bọ̀ wọ́n nígbà tó ń ṣẹlẹ̀ dé àwọn àbí wọn pé láti jọ ìwà sí ìwọ̀n gbà lẹ̀ tán ìrọ̀lẹ̀ ń pa ǹjẹ́ ìtọ́ ọmọ ẹgbẹ́ rí kẹ̀kẹ́ ọ̀fẹ́ tí ó yẹ fún mi tí ó da ẹ bá rí tó da ẹ fi lè lọ pé eléyìí ni ẹ̀sìn mú wa nínú ẹ̀kọ́ ẹ̀tọ́ wa ṣe dáwà ní àdébà mọ̀tà sálá ó fi eléyìí rinlẹ̀ fún wa nínú àdífì yìí ẹ̀rí. bákan náà àádọ́dẹ fúnkún wa lè la káwọn ẹ̀kọ́ ọlọ́run ló ní ìdájọ́ ìrìnlẹ̀ fúnkún wa lè la lè la kò sí ìdájọ́ kan bí ká ìdájọ́ tọ́lọ́run. dájọ́ kan mímì kan yàfi dájọ́ ọtọ́lọ́ ìyẹn náà bàbá pé náwọn ìlú ẹ̀sìn gẹ́gẹ́ bí Saudi Arabia ta yóò jẹ́ jọ́ọ̀jì ńkọ́tù jẹ́mọ́ ta ni jọ́ọ̀jì ńkọ́tù kọ́tù àfẹ́sì ni jọ́ọ̀jì lórí gbọ́dọ̀ sí máa kọ́rọ̀ òfin kan ìsìn àwọn èèyàn náà ti dẹ̀ ń gbé rúrò rí ẹ̀wà rẹ̀ tí wọ́n náà kọ́ lọ́mọ jù tà àfẹ́sì náà ni kí òun náà ládájọ́ gbogbo tó bá ṣẹlẹ̀ ilé ìjà ilé ẹjọ́ lè wà ní inú Kùránì ilé ìlẹ̀ ìdílé ni ló wà lùkùrá eléyìí tẹ́ fi gbogbo ẹ̀ ló ti wà. torí pàrọ̀ kóró ní tàwa ara wa àkóso rí aláàtì àtọ̀rọ̀ ẹ̀ rẹ ó ti di ìtàn mọ̀dásí àmọ́ bí ẹ̀jọ́ lórí ẹbí àtọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ẹbí yóò mọ̀dásí papọ̀ ọlọ́run bá àwọn tí a tún fẹ́ máa wá ìdájọ́ mi káàkiri tó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run bá ní ilé ní وسلم بعض الأسماء المباحة أو قبل كما توا مباح لا نبي يبالا البوان ولا يحتاج ذلك إلى إعادة العقيقة كما يتوهمه بعض العامة أي لا نواني لا نتوانا طبعا توني بكاتو àkíkọ̀ mi ò gẹ́gẹ́ bí àwọn èèyàn láwùjọ ṣe máa ń rò àyè máa dáwó kọjọ pàápàá jùlọ obìnrin àwọn mìkan náà nìkan orí yọmí sókò ẹ̀ lọ àdúgbò lọ orí ti wá yọ ẹ́ níbo lórí ẹ̀ rẹ̀ ló dá fún un orí rẹ̀ ló ṣe orí mi ò mú ọ orí ẹ̀kọ́ ló mú ọrùn rẹ̀ orí rẹ̀ ló mú yẹ kankan. ọlọ́ọ̀bá ni máa ń yọ ni bákẹ́lẹ́ tá a bá lórúkọ tó dáa àmọ́ dunu látara rẹ̀ alẹ́mọ̀ àmọ̀ṣọ́lá sàlá ó wà lóṣèṣe yìí máa forúkọ ẹni yìí máa fi wà wọn ṣẹṣẹ tó àwọn kan wá bá dàbí yẹn náà wá gbẹ̀sìn ìdílé wo lẹ́yìn tí wá onímọ̀ ní gifáàrù àmọ̀ ní gifáàrù à ìdílé dáadáa ni àlébìsì látara orúkọ yẹn gifáàrù àlébìsì yọ ọmọ pé gáfàrọ̀ lọ́ òlàhà àwọn olóyìn ìforíjì látara gifáàrù tí wọ́n látara gáfàrà yẹn àlébìsì àdúrà fún un. àkàbà ní àṣeyù làwọn àṣeyù yìí àdébìnrin aṣọ ọ̀lọ́ àwọn rọ̀ṣọ́lá àwọn ìdílé tó ń bó kọ ìyá yóò máa ṣe lọ látara àsọ́rẹ̀ ló ti wá. bẹ́ẹ̀ ni òjò tálẹ́bà mọ̀tà sálá tó wà ní fùdébí àtàwọn ará mọ́kà ò jẹ́ kó wọlé láti wá sí ọ̀rọ̀ nígbà tó ń bọ̀ láti Mọdínà. àwọn akẹ́kọ̀ọ́ bá tiẹ̀ wọlé à ń ní àsọsílẹ̀ kan láàjọ tọwọ́ bọ̀wé. ẹ̀gbẹ́ ìbàdàn ti lé àdẹ́dúkú ọdún tó wá pé ẹni ẹ̀jẹ̀ awọlé ká ṣe múra kò sí jàmọ́ ẹ̀ka nígbà àbí tó bá tọwọ́ bọ̀wé. ẹ sì tọ́jú fún anábì kótó kó mẹ́lẹ́ náà ó ti rìn rìn rìn lásìkò tí òsì mọ́tò tó ti dé etí etí mọ́kà. tó bá yẹ dẹ́líkẹ́tà kan sí sáré mi dúró sí ibi tó dúró sí jọ ìná pẹ̀lú ìṣòro ìníyà. mo wà lú ẹ̀yìn ìlú tọ̀pá bó ti lọ́kọ̀ ya dúró. ẹgbàrá àdéhùn náà ṣe jọ sára tó wá tó jẹ́ dẹ́lígéṣà àwọn kẹfìrí nígbà tó dé anábìkẹ́lẹ́ kọ́rẹ́ ó ní Suhail ibn Amr ó ní Suhail lórúkọ rẹ̀ ọ̀rọ̀ yìí ti bọ́ sí rọrùn torí pé orúkọ rẹ̀ wá látara sahula láti sahalu Suhail ìrọ̀rùn à ìrọ̀rùn ní tábẹ́tẹ̀ ìdíkiri yóò bá dé ìrọ̀rùn náà lọ́nà padà wá ló bá dé lọ́nà fi sọ ara pẹ́ padà sáyìn ló padà jẹ́ sábà bí ìgbà sílámù gbogbo ara mọ́kàdá lẹ́yìn gbà. kí la fẹ́ nu bẹ́ẹ̀ pé orúkọ tẹ́kùnrin jẹ́ làrẹ́ bí wòmọ́lá tóbi sọ̀rọ̀ jọ. ìyẹn ló bá lọ pé tọ́ba lórúkọ rẹ̀ láàyè wọ́n yẹ kó jẹ́ mi lójó kí a ṣe wàá yé ilé ìpadà ṣé ní jẹ́ láti jọ yìí bàbá bàbá mi ló sọ mí orúkọ tó lè yí padà lórúkọ àbá rẹ lórúkọ àbá rẹ ké ògúndìmí ògúndìmí lọ́wọ́ ó yí òkú àná òwò lè yí lórí àbá rẹ lè sùn ẹni kọ́ tó ní débi ń jẹnu àbá rẹ lọ́wọ́ àlọ́ táyà láti kọ̀ mí ní kó jẹ́ ògúndìmí ṣùgbọ́n wọ́n ọlẹ́ yí tiẹ̀ bọ̀dẹ́ lómi tó wá dogun pé àwọn kan tó sọ mí yóò dẹ́kun parẹ́ láti pé Yorùbá náà rí pé orúkọ ọmọ ṣe kíni àmọ́ ẹrù eléyìí ni tí báàbù yìí túmọ̀ sí ẹ rí pé abúlé hakam gbà tí ànábi chẹ́ǹjì dẹ̀ tó ságídí tó ságídí gbọ́dọ̀ ìkan nínú ẹni tí arákùnrin kan láyé ọmọrù. jẹ́ ní jẹ́ níta sọnù kẹ́sì tó dé ànábì pa orúkọ yìí dá olóò ṣe kíni olóò pa orúkọ yìí dá tó máa jẹ́ lẹ́nu tó máa jẹ́ lẹ́nu ọmọ jẹ lọ ọmọ ọmọ rẹ lọ́wọ́ padà sọ fún lórí pé kí bàbá bàbá wọn ti mọ̀ ní kó pa orúkọ yìí dá láti gba ìbànújẹ́ òṣèyé kò yẹ kò kò níbo nínú ìdílé àwọn tí ń ṣẹlẹ̀ sáwọn. ilé ìjẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ó da àbí kó ní àtọ́nà fífi wá kó má jẹ́ ìdí kọjá là èyí tí wọ́n pe arákùnrin kílà ìdá abẹ́tẹ́ mọ̀ abul hakam kílà ìdá tó amẹ́ ayọ̀ àyẹ pé ìròyìn ọlọ́run náà ń gbé fẹ́ ni. ẹ̀rí wọ́n pè wọ́n náà ní àtàyé bàbá. lana lal akhirata wal ula ayé ìyàwó la ní àtọ̀run. kódà níbi àwọn ọ̀dà sọ́láwọ́ yẹ kó lọ aṣáájú gbogbo wa agbọ́dọ̀ mọ̀ bá ti máa pé alayé lọ́rọ̀ mọ̀ọ́mọ̀ iye ẹsẹ̀ yìí fádébí òye kọjá àlàyé òjíṣẹ́ ọlọ́run aṣáájú gbogbo àwọn ẹ̀dá. wọn bá ní akẹ́yìndé pẹ̀lú yorùbá máa ń lọ àbí sẹ́yìn ń lọ ó lọ ó lọ tó alẹ́mi ní náhánú lè ákìlì náà awọ àlùmọ̀ yàwọn ìkìyàwó àwọn aládé gbẹ̀yìn ṣùgbọ́n àwọn aládé ní àkọ́kọ́ ní ọ̀run adéwálé mọ̀mọ́ ńkọ́ sẹ́yìn ń lọ ìwọ̀n <laughs> mi tó ti rá adéwálé o yìí tí o bá lọ ẹ bẹ́ẹ̀ a nílẹ̀ adébíyẹ́ bẹ́ẹ̀ ká tó wá ẹlòmí ẹyin ẹyin kí ọ̀dà níbi tiwa. ṣé wàá bẹ nítorí kílẹ̀ ní pa afáyé lára rẹ̀ pé sáka ara rẹ̀ bì mí sábà ara rẹ̀ bì àwọn àwọn àfa àwọn àdébí tiwa rẹ̀ lọ́nà sí akagbada ẹ̀ ṣe wọ́n ilẹ̀ àlùbáríkà. ìtẹ́ǹkì kò tẹ́ǹkì ọ sí wọn ń ba tiẹ̀ jẹ́ wájú ọlọ́ọ̀ni torí pé ọ̀tọ́ lẹ́tọ̀ọ́ náà hadithi ti àbí báàbù tó tẹ̀lé tó na fara pẹ́ báàbù yìí gbogbo ẹni nípa wọ́ ọlọ́ ìwọ́ ọlọ́ náà sáǹkà nínú àbúwábù yìí. mọ̀nà hasala fi ṣe yín fi zikirullah báàbù ẹni tí bá máa fi ń ṣàwádà nǹkan kan tí ti ọlọ́run àmẹ́ awé Qur'an àbí fi Qur'an ní ṣe yẹ̀yẹ́ awé Rasul àbójíṣẹ́ ọlọ́run rẹ̀ sọ́lá níbi ṣe ẹ̀yẹ ni òun rírì rẹ̀ kí ni ìdájọ́ ẹni báyìí. ajẹ́pẹ́yà pé ní orúkọ ọlọ́run agbọ̀dọ̀gbọ̀ wẹ̀ torí pé ọlọ́run ọba tó lórúkọ yìí. walillahi al-asmaul husna fad'uhu biha ó kọ́ tó dájú lónìí ẹ fi pé ó wọ́n sàrú lẹ́bí náà yulhiduna bí asma'ihi. ẹ jìnnà sí àná gba orúkọ náà bá jẹ́ sàbìjìtàwọn àmà kánú yàmàdó ní tán ṣe wọn jìyà rẹ wọn pèsè rẹ wọn jọ náà ọ̀nà olè fi náà bá ti jẹ́ mọ́ púpọ̀ o ara rẹ̀ ní pípé yìí. ka fi rẹ̀ sínú kẹfẹ́ àbọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀ ti ṣe alukur'an kẹrin. subhanahu wa ta'ala tó sọ kalẹ̀ fánibà muhammad sallam ọlọ́sọ fánibà alukur'an ọlọ́ni wasama ìlàtì rọ́jìí wàlá àrùtì ìlàtì sọ́dẹ̀ ọlọ́fi sábà fúra àtìlẹ̀ wọn ni kí lọ́dọ̀ torí ẹ̀ búra táwọn sì jàmbá mọ̀lẹ́kọ́sá ah, ṣe á ṣe àyà nínú àyà yìí ọlọ́ni ìnáwó làw fẹ́ gbọ́ kuranu bó ti sọ kalẹ̀ ẹnu tẹ́sí gbọ́ dáadáa tó dùn ní abdullahi ibn Mas'ud onídìí ti sọ́rí pé nípa kuranu ò tilẹ̀ tó mọ̀ jù ń lọ pé tó ń bá tó lẹ̀ tó mọ̀ mọ̀ kuranu jù ń lọ bí ẹ bá lè kó nǹkan débẹ̀ wọ́n ṣe kíni òun débẹ̀ láti lọ kọ́ sí lọ́wọ́ àdébí tó lọ sọ kalẹ̀ fún tẹ́ bá rẹ̀ bí lẹ́ kọ́ wọn àdébí tó wà lọ bá ibùdó ibùdó mọ̀sùlùmí sọ fún àlẹ́ ní kéyìfà akọ̀rọ̀ wà àlẹ́yìkì wà àlẹ́yìkà òǹzè ó ní tuntun máa ń ka kùránì fún ọ̀sẹ̀ bí wọn náà náà sọ kalẹ̀ fún un. ẹ kíyèsí o káfà lọ kọ́ ọmọ kéwù kò sí lẹ́yìn Yorùbá káfà ọmọ kéwù máa ṣe wá àti àbò ní débẹ̀ fẹ́ àti wàá gbọ́. àrínú ilẹ̀ la sọ pé ní àwọn afá báyìí báyìí báyìí wọ́n yín lọ kírun mọ́ṣáláṣí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fáfá láàmì tó bá wà kò lọ kírun kọ́lá rẹ̀ ṣe pé wọ́n ẹ̀dì ibì kan mẹ́ta tó àmì kò ní kírun bẹ́ẹ̀ ó náà ló ní o jimá nìkan ni wọ́n àfihàn. àfa àkàtọ́ wa wẹ́ẹ̀rí fún ọ pé ah ẹ̀yin àfa táwa ló ti dá kan náà ẹ̀yin ẹ̀ wò bàbá ní kíní tí ì dá kọ rẹ̀ bó ṣe ṣe ní kírun wa lọ sí láti wá kírun lẹ́yìn ìmọ̀ọ́mù kan kí mọ́mú tó ọmọ tí wọ́n fún ọdún nínú kíkí bàbá máa ya kírun ní èlé sẹ́yìn náà ní ìlọ́gbọ́ wà sí lọ́wọ́ ọmọ kí o rẹ̀. àlẹ́bí kí bí mo sùn di kàbó bí mo kí fún akọrọ wà alẹ́ wà alẹ́ kàbó nǹkan. fún mo ti fẹ́ tó máa gbọ́ lẹ́nu rẹ̀ tó ti pé wọn náà náà sọ kalẹ̀ fún. àlẹ́bí ní ìnì ìwúrí ìdù àtàkùnmá àbùmí kẹ́rì ìmúnàfẹ́ gbọ́ lẹ́nu ẹ̀lẹ́rì sábà mú olùjẹ́rìí tó gbogbo jọ kọ̀ọ̀kan wá àyẹ̀bí báyìí àwọn àjọ rẹ̀ kíni sọ jẹ́rìí fún lọ jíjẹ́ fún wọn bẹ́ẹ̀ sọ fún wọn bẹ́ẹ̀ ni àmú ọ náà wà lólùjẹ́rìí lórí gbogbo àwọn èèyàn rẹ̀ ibi mọ̀sọ́dì ni tó ń gbọ́ lẹ́yìn báyìí pé hasbuk hasbuk hasbuk ó tóbi lọ sí kíni ó tóbi lọ déun ó tóbi àdébí ìdádókò ó tóbi tí ó déun wọ́n nígbà tó wọ́n wó kí báyìí tó gbóòórùn gbà àdébí ṣe kíni ó di kún fún mi ojú ọ̀rọ̀ tí ń pa nẹ́bí lẹ́kún ẹ̀yọ́ àwọn fi ṣe yẹyẹ ẹ ẹ máa ka bó ṣe wù yín ẹ máa mọ̀ọ́mọ́ ka lára ìjà ẹ tún lọ́rẹ̀ tí ò yẹ ẹlòmíì máa fẹ́ sọ òwe báyìí tó wà lóko láti ṣe ẹ̀kọ́ bẹ́ẹ̀ yọmọ wà láti rí ẹ à ń pè kéyìn dáhùn náà ní dáhùn ní à ń pè kéyìn dáhùn náà àwọn àṣàkáṣà táwọn èèyàn wá ń ṣe lẹ́yìn ọmọ ká ọ̀tọ̀ ní tí kúránì sọ ara àti ṣe ẹ̀yẹ́ lẹ́nu ara ìkákọ́ lẹ́nu ọmọ bá wa sọ̀rọ̀ ọ̀run àmọ́ ṣe àní ọlọ́run ó gbà á ọmọ bá sọ̀rọ̀ pé ọlọ́ọ̀ni ẹ ṣe báyìí àfi làwọn ọmọ ẹ̀dẹ́gẹ́ ni làwọn ẹ̀ ṣe ara ìkákọ́ lẹ́nu ètò wa wọ́n ti bẹ́ẹ̀ lọ ẹ̀ láwọn èèyàn wọ́n jẹ́ yó nínú ilé wọn láti gba stúdíò lọ láti lọ mú kúránì ẹ̀ ti ṣàwádà ẹ̀rọ ẹ̀ṣẹ́ tó wí láwàdí yàrá yàrá lọ́rọ̀ pé kúránì wà sọ̀rọ̀ ti ẹ̀yẹ wò ìyẹn ni báàbù tí bàbá mú wá bí ó sì ní ẹ̀rí. bákan náà kéèyàn máa fà lẹ́bi ṣe yẹ̀yẹ́ mo rò pé tábà kó mùsùlùmí jọ pẹ̀lú ìṣúná ló ń fa lẹ́bi ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n ẹlòmíì ń fa lẹ́bi ṣe yẹ̀yẹ́ wò ìgbà tó rí lànà lẹ́bi lára rẹ̀ ìwọ lọ́wọ́ ti rí tóbi kíní báyìí ní bá ń bu ọ. bá lẹ́bi ṣe yẹ̀yẹ́ òjò mọ́ àlẹ́bi ni tó bá lẹ́bi ló mú wá bẹ́ẹ̀. tẹ ẹgbẹ́ ìdẹ́ máa tẹ̀lé àjò lọ torí pọ́ńpọ́ láti tẹ̀lé àjò lọ kò kí àdébí òfẹ́ ká yẹn kó láti bí sì ti ọ̀rọ̀ jagunjagun táyì ni ẹ sọ. àdébí wa sọ̀rọ̀ pé ẹgbẹ́lẹ̀ sọ báyìí àwọn àdìsí rọ́ọ̀kì bò ẹ ẹgbẹ́ tẹ̀lé bá ń tẹ̀lé àjò láwọn fi nǹkan para wa ní ẹ̀rín ìnámọ̀kúnnà bó ti sọ̀kẹ́ bó ti sọ̀rọ̀ ẹ̀dá láyà sọ̀kalẹ̀ pé wọ́n dà ní sàálì sàrùn tọ́ba fi rọ́ pé kílé tẹ̀ ń fọ́rọ́ náà ṣèyẹ tẹ̀ ń wá nábì lẹ́yìn. فإنما كنا نخوض ونلعب àṣeré ni àdìsí rọ́kì ẹgbẹ́rẹ́ ni ẹlẹ́nu tó lọ ṣe tíátà yóò sàfà yóò sì máa fi ọ̀rọ̀ náà ṣe ẹ̀ẹ́mẹ̀. àbí àkàn ní àbálẹ̀ àti kiri kàtí àbí tí náà kọ́ lórúkọ wọn kò sí ń tẹ̀sán tán á yí ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbà pé kúrò á nìyẹn ká ọ̀rọ̀ náà bí ẹ̀yẹ́ mùsùlùmí ni ó ti máa fún ẹ láwùjọ wa ìyá rẹ̀ tó mọ̀ra bí pírẹ́sidẹ́ntì wa àbí yóò sì mọ sọ̀rọ̀ bí rẹ̀ yóò ta yẹn nu. ṣùgbọ́n bá a lè ṣe bẹ́ẹ̀ fi tọ́lọ́ wọ́n yẹ ẹ́ ṣeré ni ọlọ́wà sọ̀rọ̀ àtàlà ó ń tẹ́ máa bí wọ́n láwọn ẹ̀ ṣeré ni ọlọ́wà ká lè fi sọ̀rọ̀ pé kóòlì sọ̀rọ̀ pé abẹ́là tẹ́ẹ̀bà tẹ̀lé mọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ ti ń ṣe yín sọ́lọ́run ti ń ṣẹ̀dá yín wà á yá nìyí àbí àyà rẹ̀ ètò sọ̀kalẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn àbáwọ̀ orúkọ rẹ̀ àbáwọ̀ ìròyìn rẹ̀ wọ́n rọ súnlì yìí àbójíṣẹ́ rẹ̀ kó tó tẹ̀sà àti ó lẹ́ẹ̀mọ́ fi sáwàdà ọ̀rọ̀ yìí jọ ìlójú abẹ́mọ̀wàdà tẹ́lọ̀ ṣe ni ẹ wá lè ṣe é. kawakil islam kan owó yìí etí sheikh muhammadu abdulwahab tí wọ́n sọ nínú tọ́ka ni pé mọ́ni sábà ṣe ṣe ṣe yín min kalamila àwọn àyájà ẹ tó bá fi nǹkan kan ṣeré nínú ọ̀rọ̀ ọlọ́run ìròyìn rẹ̀ àbójíṣẹ́ rẹ̀ káfà ó ti di kèfèrí láti mú àyà yìí wá. kẹ́kẹ́ àdúgbò yà sọ́ra kó máa ro eré tí ó máa ṣe torí ara ìbọ̀wọ̀ ọlọ́run ọba. léwu ni tó yẹ pé o lè yọ̀yàn kúrò lágbo Islam kámọ́ lórí táwọn ṣe kámọ́ lórí táwọn sọ jáde lẹ́nu. nínú àyà yìí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ń bẹ. ara rẹ̀ olóde ọlọ́ba sọ̀rọ̀ àtàlà ó gbọ́ kọ̀kọ̀. tẹ́gbà táwọn èèyàn yìí sọ̀rọ̀ yìí àdébíyà fẹ́ pè ọ́ láyà sọ kàlẹ́ pé tó bá bí wọ́n rí pé tí ó wí bàbá yìí kìí ju ẹkẹ́lẹ́ lọ́wọ́ tọ́tọ́ ẹ̀sẹ̀ sọ náà pé tó bá bí wọ́n. torí pé nígbà tó rẹ̀ ẹjẹ́ ti gbọ́ àdẹ́bì ẹ̀yẹ ló bá ń pẹ́ àbúláì nínú báyìí wá. ọlọ sọ báyìí sọ báyìí sọ báyìí àdìsí rọ́kìbọ̀ àdìsí onírìn àjò àfi ń paralẹ́ẹ̀lì káwọn bá máa fi lè ìrìn àjò ni. orí kan yìí náà nínú ọ̀mọ̀ná fi ẹjọ máa ṣe gáàsì tó máa lọ sọ̀rọ̀ yín náà ìdálẹ́yìn má máa lọ da ọ̀rọ̀ náà lẹ́yìn òyìnká náà ní ilé oko kálá tó mọ̀ yóò máa wáyé tó lóko sòdì òlẹ́ lọ sọ pé ní ìlàyé rọjá adáríla ni màdínà bá a ti ń wọ látòjò ògùn ìtọ́nà bá ní awọlé láyọ̀ láyọ̀ kìrìjà náà là á sọmí ní àlẹ́ àsálà àwọn èèyàn ilẹ̀ yìí wọ́n lé àwọn tani àwọn èèyàn yẹpẹrẹ àtọ̀ ń rìn wá lé wọn jáde àwọn onípẹ̀lẹ́ àtọ̀ lójú rìn wá gbogbo ara mọ́kà tá ṣe ìjẹra wa kí ni kanú tó fi di wàhálà sí abdullahi ibùdó báyìí lọ́kàn ń pé nílùú mọ̀dínà wọ́n ń bára wọn ń jà kálẹ̀ mi tó dé náà pé ká tẹ̀ ẹ̀rí aṣáájú kan tá a lè gbọ́rọ̀ sí lẹ́nu òun lẹ́nu kókó bí àwọn jẹ bàtà lẹ́bi dé jẹ̀mọ́ àtẹ́sí dé aṣáájú olóṣòfò wọn ńlá ti gbà wọn náà wá fi irú bẹ́ẹ̀ ṣe kí ni wọ́n fi gbà sílámù ṣùgbọ́n lábẹ́nu ẹ̀fọ́ olóṣèlú ṣe máa ń ṣe ẹ̀dá bẹ́ẹ̀ fún pósí ẹlẹ́gẹ́ kẹ́ tó di ká fún wa yóò mọ bá wa bẹ́ẹ̀ sùgbọ́n kò ní ṣe kíni kò ní tẹ́ lọ́rùn. ẹni bàtà ti wọ̀ lu Mẹdínà ọmọ rẹ̀ ló gbọ́n bóde lu pé ẹ̀yẹ ẹ̀yẹ mọ lọ ìdá mi yìí orí ẹnìkan ló mọ bẹ́ẹ̀ pé ó ní sáré ó bàbá rẹ̀ àlejò náà ta ayọ̀ ní rí bẹ́ẹ̀ máa ń ta káyọ̀ máa ń pè rọ̀ sọ́lá sọ́lá ká

ìtọ́lọ̀ ní kó sọ pé kóòlì ó lè fi dájọ́ wọn pé tí wọn náà bá fẹ́ dájọ́ ìtọ́lọ̀ ń bá ní òwe kó ṣe kíni òwe àìfi làákà yìí dájọ́. bákan náà adẹ́lì ìsìnfà àbíláyé wà áyá àti wàrọ̀sọ́lì mi áfọ̀rọ̀ ìkófọ̀rọ̀ bìdẹ̀lì ìsìnfà àmọ̀wàtọ̀ òbí. bákan náà láàrin pé ìmọ̀ fọlọ́n ṣe yẹ̀yẹ́ àbáwọn ọ̀rọ̀ rẹ̀ àbójíṣẹ́ ọlọ́run nínú àwọn kúfùrù tó nípa ni ẹ̀rí pé ọlọ́run pé wá níbi èébú ẹ̀rí ọlọ́run pé wá níbi èébú ká ṣètò ẹ̀kẹ́ tó máa ṣe. bákan náà lẹ́nu mustaf sí abdullá yẹ́kù ẹni tó bá ti ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ní ìfọlọ́run ṣe yẹ̀yẹ́ yóò di kẹfìrí yóò di kẹfìrí. bákan náà ìsèmọ́lù gílfọ́ fi wà hásìhà. wọ́n ní bàbá ṣe dá wà àmọ́ ń lo rírọ̀ àti líle àbí dáhà gbogbo ẹ̀ ló máa ń rọ̀ à ń lo líle láyè tí líle bá tó bá fi ìpìlẹ̀ náà ní rírọ̀ wọ́n tá bá rí pé àyè líle ló lé tó bá bẹ̀ mọ́ à ń lo líle à ń lo líle líle bá lébi lọ́kẹ́ láàbà àtẹ́tẹ̀rù ẹ̀ mọ́ mọ́ ẹ̀ kí ìdíkà ọkọ̀ wá ìdílé ẹ̀ máa ń lẹ́mọ̀ta tó tó nù yìí àti wàá rò bẹ́ẹ̀ wàláì ẹ̀ lọ́wọ́ kó wàláì gan jàmọ́ ìsá gbé nǹkan sórí ta gbé nǹkan sórí ta kí ló sọ ẹ́ di kèfèrí. lọ́nà líle eré sí tó bá fi gbọ́ gbọ́ pé ìbáàdà ni òun kò ti ń gbọ́ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ mi líle eré ẹ máa rí ọlọ́kadà ní tẹ́tẹ́ bá àtẹ́lẹ̀ yìí tó lè gbọ́rọ̀ lórí sá ẹ máa rí tó bá gbọ́ bóyá ìràwọ̀ àbí gbogbo ọtọ́ máa ń gbọ́ yẹn tó gbọ́ wọn tán tó gbọ́ àwọn tó máa ń jó àwọn débi tó gbogbo ẹ̀gbẹ́ àjàkú tó gbọ́ yẹn náà fẹ́ ó yẹ ká tó gbọ́ Kùránì náà kéré bí kùránì dé o níbi ẹ̀tọ́ àtẹ̀jà rẹ̀ bó ti lè gbọ́ ilé ìjọba lè kò rí yàtọ̀ láàrin wọn. lẹ́yìn lóbi lọ́dún wọn gbọ́ kùránì ti tó ń gbèrò lọ nígbà tó bá tó bá dáadáa mọ̀ ẹni tó bá yà òṣùpá ní ìtumọ̀ lẹ́kìnní tó máa gbọ́. ìyẹn bí àmì ṣe torí kò fọ nígbà pé ọ̀rọ̀ náà ló jẹ́ pé àmì ẹ̀tọ́ àtẹ̀jà bóyá wọn àfáyẹ náà dùn. àwọn gbọ́rọ̀ náà láti fi gbọ́ ọ̀jọ́sìn bàbàrà tọlọ́n ìdí o tó kẹrí o mọ bàbàrà o torí kan bá ní ẹni tí o bá sẹ́sìn kí ni o mọ̀ ṣe ẹ̀sìn ni o mọ̀ ṣe ìtọ́lọ̀ ń pẹ́lẹ́ tó bá ti pẹ́lẹ́ ọ̀ọ́ rí pé tí o mọ̀ pẹ́lẹ́ ìkàdí ò ní dání kọlọ́mà sọ́nà àtàlà kò ṣàánú wa kò mú adó ní orí òdodo bá a ṣe ń bọ̀wọ̀ tọ́lọ́run bá a ṣe ń bọ̀wọ̀ tòjíṣẹ́ rẹ̀. Allahu Akbar.